ní kùtùkùtù ọlọ́run jí wa sí ìmọ́lẹ̀ àlàyé ẹ jẹ́ ká yin orúkọ rẹ̀ pé olúwa ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ ṣé o ọba àwọn ọba ẹ ṣé o àfi ògo fún orúkọ yín olúwa a fi ìyìn fún yín àwípé ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ jẹ́ ká yin ọlọ́run ẹ jẹ́ ká gbé e ga ẹ jẹ́ ká dúpẹ́ wípé olúwa ṣeun nítorí pé àánú rẹ̀ dúró títí láé ẹ jẹ́ ká yin orúkọ rẹ̀ wípé ẹ̀mí mímọ́ ẹ ṣé ọba àwọn ọba ẹ ṣé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó jí wa sí ìmọ́lẹ̀ àlàyé ẹ jẹ́ ká fi gbogbo ògo ìyìn ọpẹ́ ọlá fún ọlọ́run wa ẹ jẹ́ ká dúpẹ́ pẹ̀lú ohun gbogbo tó wà nínú wa wípé olúwa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí mímọ́ ẹ ṣé o ọba àwọn ọba ẹ ṣé o olùràpadà wa ẹ ṣé o àdúpẹ́ àánú tí à ń rí gbà lójoojúmọ́ ẹ jẹ́ ká yin ọlọ́run àbí èèyàn bá ronú oore ọlọ́run ó yẹ kó dúpẹ́ ẹ jẹ́ ká yin ọlọ́run wípé olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí mímọ́ ẹ ṣé ọba àwọn ọba ẹ ṣé o agbẹ́yìnga àṣeyín lọ́ba olúwa gba ọpẹ́ wa ní orúkọ jésù olúwa gba ẹ̀yìn wa ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ má ṣe ẹ̀mí mímọ́ ẹ ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ máa ṣe é fún oore àti àánú rẹ o lórí wa o lójoojúmọ́ fún oore àti àánú rẹ o láyé wa o àsọpẹ́ ẹ̀mí mímọ́ ẹ ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ máa ṣe é ẹ̀mí mímọ́ ẹ ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ máa ṣe é fún oore àti àánú rẹ o láyé wa o lójoojúmọ́ fún oore àti àánú rẹ o láyé wa o àsọpẹ́ ẹ jẹ́ ká yin ọlọ́run wípé olúwa ẹ ṣé ẹ jẹ́ ká gbé e ga ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká ṣe lọ́ba olúwa ẹ ṣé ẹni tó dá wa sí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ olúwa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ èyí ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá mi sí ló ní o ìyìn ló ń fẹ́ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ o ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá mi sí ló ní o ìyìn ló ń fẹ́ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ o ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ o ọba tó dá mi sí lónìí o ìyìn ló ń fẹ́ ìyìn ló ń fẹ́ látọ̀dọ̀ wa ẹ jẹ́ ká yìn ẹ ká ṣe lọ́ba wípé olúwa ṣe lórí ayé wa ní ìṣẹ́jú ẹ jẹ́ ká béèrè fún ẹ̀jọ̀dọ́ àgùntàn lórí ayé wa bí olúwa ìjẹ́ tí a ta sílẹ̀ ní Kávárì olúwa dàlé wa lórí ẹ̀jẹ̀ jésù kó sàn lórí ayé wa ẹ̀jẹ̀ tó sóhun tó dára ju ẹ̀jẹ̀ abẹ́lé lọ kó sàn lórí ayé wa ní orúkọ jésù wípé olúwa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn olúwa fi wẹ ayé wa mọ́ bí olúwa nínú àdúrà lónìí olúwa jẹ́ kí n rí àánú gbà bí olúwa nínú àdúrà tòní olúwa jẹ́ kí n rí àánú gbà ẹ ká béèrè fún àánú ọlọ́run nínú àdúrà ẹ ká béèrè fún okun àdúrà oore ọ̀fẹ́ àdúrà ẹ̀mí àdúrà kọlọ́run kó gbé wọ̀ wá bí olúwa ẹ̀mí àdúrà olúwa gbé wọ̀ mí olúwa ẹ̀mí àdúrà olúwa gbé wọ̀ mí fún mi lẹ́mí àdúrà o fún mi lágbára bàbá fún mi lẹ́mí àdúrà o kó má sì rẹ̀ mí lójú ogun bí olúwa agbára tí kì í sún tí kì í rẹ̀ nínú àdúrà olúwa ẹ fi fún mi ní orúkọ jésù ògo ni fún orúkọ olúwa jésù olúwa wa àmín jésù olúwa wa àmín àtọ ẹ̀yin arálẹ̀ kan sì mú kí wa káàbọ̀ sínú ìpàdé àdúrà òwúrọ̀ yìí orúkọ tèmi ni Paul Akínpẹ̀lú láti iṣẹ́ ìránṣẹ́ Kingdom Life Apostolic Chapel ní Birmingham lórúkọ jésù yóò dára fún wa tọ níbi tí a ó máa gbàdúrà lónìí ó wà ní inú ìwé onídàájọ́ orí ìkẹfà ìwé onídàájọ́ orí ìkẹfà àbí abáka láti ẹsẹ̀ ìkíní káka ìwọ̀n tí a lè kà níbẹ̀ láti lè ṣe àdúrà àti láti lè ṣàlàyé àwọn kókó àdúrà tí a nílò láti gbà lónìí mo kà láti ẹsẹ̀ ìkíní rẹ̀ ó ní àwọn ọmọ Ísírẹ́lì tó ń ṣe ohun tí ó burú ní ojú Olúwa ó sì fi wọ́n lé ará Mídíánì lọ́wọ́ fún ọdún méje agbára àwọn ará mídíánì sì pọ̀ lórí àwọn ìsírẹ́lì wọ́n sì hùwà ipá sí wọn nítorí ìdí èyí àwọn ìsírẹ́lì sá lọ sí àwọn orí òkè wọ́n sì kọ́ àgọ́ fún ara wọn nínú ìwà àpáta àti nínú ọ̀gbun àti ní ibi agbára agbára nínú àpáta ní ìgbàkúgbà tí àwọn ọmọ ìsírẹ́lì bá ti gbin ọ̀gbìn wọn àwọn ará mídíánì àwọn ará mẹ́lẹ́kì àti àwọn ará ìlà oòrùn mìíràn yóò wá láti bá wọn jà wọn yóò tẹ̀dó sí orí ilẹ̀ náà wọn ó sì bà irúgbìn wọn yìí jẹ́ títí dé Gàásà wọn kì sì fi ohun alààyè kan kan sílẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì kì kì bá a ṣe àgùntàn màálù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn a máa wá pẹ̀lú ohun ọ̀sìn wọn àti àwọn àgọ́ wọn wọn a sì dàbí eṣú nítorí pípọ̀ wọn ènìyàn kò sì lè ka iye àwọn ènìyàn náà bẹ́ẹ̀ ni àwọn ìbákasẹ̀ wọ́n pọ̀ débi pé wọn kò ṣeé kà níye wọn á bo ilẹ̀ náà wọn á sì jẹrun àwọn ará mídíánì sì pọ́n àwọn ọmọ ìsírẹ́lì lójú. Si wọ́n sọ wọ́n di òtòṣì àti aláìní fún ìdí èyí wọ́n ké pe olúwa nínú àdúrà fún ìrànlọ́wọ́ nítorí àkókò a ó máa fi ẹnu ṣe àlàyé yòókù ohun tí à ń gbàdúrà lé lórí lónìí o ni mo pè ní ogun adígbàjáni periodic attack ogun adígbàjáni tí a bá wo ibi tí a kà yìí bíbélì sọ fún wa wípé àwọn ará mídíánì àti àwọn ará mélèkì àti àwọn kan láti ìlà oòrùn wọn á fi ọwọ́ sowọ́pọ̀ nígbà tí Ísírẹ́lì bá ń fúrúgbìn wọn wọn kì í dá sí wọn wọn kì í sì gbógun tì wọ́n nígbà tí irúgbìn wọn bá ń dàgbà wọn kì í dá sí wọn ṣùgbọ́n nígbà tó bá kù díẹ̀ kí wọ́n kórè ogun yìí máa ń dìde ogun yìí a tún lè pè ní ogun bọ́dúndé torí ogun adígbàjá ni nígbà míì ó lè jẹ́ ogun bọ́dúndé bí irú eléyìí kí ni à ń pè ní ogun bọ́dúndé àwọn ogun ọdọọdún ẹlòmíì a ní tí wíńtà bá ti fẹ́ dé báyìí nǹkan báyìí ni máa ṣẹlẹ̀ sóhun ẹlòmíì bí sọ́mà bá ti dé báyìí a ní àrùn tí máa ṣéhun ní àkókò wíńtà lóde àkókò tí máa àrùn tí máa ṣéhun lákòókò sọ́mà lóde yìí àwọn ogun bọ́dúndé nìyẹn àti abádẹ̀ ń sọ nípa arú ogun yìí ó lè jẹ́ ẹbí ó sì lè jẹ́ ẹnìkọ̀ọ̀kan ẹ jẹ́ ká wò ó níbi tí a kà yìí wípé ogun adigbajani yìí ó máa ń wá lákòókò tí Ísírẹ́lì tó bá múra láti láti kórè làálàá wọn ni tí a bá sì wò wípé àwọn wo ni àwọn ará Mídíánì tí a dárúkọ ń bí yìí wọ́n kúkú bá Ísírẹ́lì tán náà tá a bá ní ká wo ìtàn nítorí wípé Mídíánì ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ tí Kètúrà tó bí fún Ábúráhámù lẹ́yìn ikú Sárà torí tí a bá wo ìwé Genesis twenty five verse two a rò orúkọ rẹ̀ ńbẹ̀ àbádẹ́ka Genesis twenty five yẹn a rí wípé àyàtọ̀ fún Ágárì àtóbísọ̀ Abraham ní ìyàwó mìíràn tí à ń pè ní Ketura bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ojúlówó ìyàwó ṣùgbọ́n kó tó di pé Abraham kú ó fún àwọn ọmọ ẹ̀ ní ẹ̀bùn ó sì ní kí wọ́n máa lọ nítorí ti Isaac ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn ará Mídíánì yìí wọ́n di ọ̀tá fún Ísírẹ́lì nítorí wípé gbogbo ibi tí àwọn ẹlòmíràn táwọn bá ti fẹ́ gbógun ti Ísírẹ́lì ẹ bá wọn bẹ̀ kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ lórí tẹ́lẹ̀ torí pé tá a bá wo Mósè gan nínú ìran Mídíánì yìí ló ti ní ìyàwó torí pé bàbá ìyàwó rẹ̀ la pè ní àlùfáà Mídíánì hallelujah nínú ìwé Ẹ́kísódù orí kejì ṣùgbọ́n nígbà tí a fi máa kà á lọ títí a rí wípé ọ̀rẹ́ ti di ọ̀tá o ìbátan ó ti di ohun tó ń fani nítan ya bó sì ṣe rí nìyẹn so tí a bá wò ó orú ogun tó tó dó tì wọ́n yìí tó ogun ogun adigbajani yìí bí ogun ìdílé náà la lè pé ó lọ ogun ìdílé nínú tí a bá dẹ̀ wá wò ó wọ́n tún dárúkọ àwọn amẹ́lẹ́kì tá a bá dẹ̀ wo àwọn amẹ́lẹ́kì yìí gbogbo ìtàn wọn pátá lórí wípé kan gbógun ti Ísírẹ́lì ni ọ̀nà táwọn máa ń gbà ṣiṣẹ́ tún wá yàtọ̀ nítorí wípé tá a bá wò nígbà tí Ísírẹ́lì jáde ní ilẹ̀ ìgbèkùn ní riverdua tí wọ́n dé rivedemu ní inú ìwé exodu orí kẹtàdínlógún a ó rí i pé wọ́n gbógun tì wọ́n wọ́n bá wọn jà wọ́n fẹ́ dá wọn padà sínú ìgbèkùn ogun bí ogun amẹ́lẹ́kì ogun tí dáni padà tí máa fẹ́ dáyàn padà sínú ìgbèkùn ni tá a bá wo first samuel chapter thirty a rí i pé àwọn amẹ́lẹ́kì náà àwọn náà ló lọ gbógun ti sígláàgì nígbà tí dáfídì tó jáde lọ sójú ogun tó fẹ́ lọ ran Philistine lọ́wọ́ àwọn àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ nígbà tí ó fi dé àwọn ará amẹ́lẹ́kì ti wá wọ́n ti kó gbogbo nǹkan eléyìí tí wọn ò lè kó wọn dáná sun ṣùgbọ́n ọlọ́run gba ìkólọ dáfídì ọlọ́run gbà padà fún so ogun ìrandíran ni bí wọ́n ṣe é ṣe nìyẹn àwọn máa ń sọ ìgbà tí ó rẹ̀yàn láti gbógun tini ni àbọ̀n àwọn bá máa gbógun ti Ísírẹ́lì ogun àtẹ̀yìndà ni bí àwọn tí ó jẹ́ obìnrin àwọn ọmọ tí wọn ò lágbára àwọn tó rẹ̀ gbogbo ẹ̀ látẹ̀yìn ni wọ́n ti fogun jà wọ́n nígbà tí wọ́n ó gbógun ti Dávidi yìí wọ́n rí pó ti jáde nílùú mo sì gbàdúrà nígbàkigbà táwa náà bá jáde a ò ní délé bẹ́kún a ó rí i pé ogun yìí àwọn ogun bí ìrandíran ogun ìdílé òun ni àwọn ogun tó kórajọpọ̀ yìí tó sì ń fi ogun ìgbàdégbà tó fi ń ja Ísírẹ́lì náà tí a bá ní ká ṣàlàyé ẹ̀ ní kúkúrú gbòǹgbò kó tó di wípé àbẹ̀rẹ̀ àdúrà ẹ rí i pé ṣe rí ogun yìí ogun asọnidilẹ̀ ni torí wípé ṣe rí tá a bá wo ìwé onídàájọ́ orí kẹfà yẹn ní ẹsẹ̀ ẹ̀ẹ́ Eh, ìkẹrin ó ní wọ́n gbógun tì wọ́n wọ́n á sì bà gbogbo ohun ọ̀gbìn ilẹ̀ wọn jẹ́ títí dé agbègbè Gaza wọn kì í sì fi oúnjẹ kankan sílẹ̀ rárá ní ilẹ̀ Israeli bẹ́ẹ̀ ni wọn kì í fi àgùntàn tàbí màálù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ kan sílẹ̀ ní ẹsẹ̀ kẹfà ó ní àwọn ọmọ Israeli di ẹni ilẹ̀ pátápátá hmm, lórúkọ Jésù ò ní dẹni ilẹ̀ ogun adígbàjá ni. Hmm ogun asọni di ilẹ̀ pátápátá ni ó ní àwọn ọmọ Ísírẹ́lì di ẹni ilẹ̀ pátápátá nítorí àwọn ará Mídíánì nítorí náà wọ́n ké pe Olúwa fún ìrànlọ́wọ́ bóyá ogun adígbàjà ní ń ja ìwọ náà mo fẹ́ kó o ké pe Ọlọ́run Ísírẹ́lì àwọn ogun tó jẹ́ pé bọ́yọ́dọọdún ni máa wá bọ́yọ́dún mẹ́ta mẹ́ta ni bóyá tó o bá ti fẹ́ ṣàṣeyọrí kan bóyá ńlógun yìí máa ń dìde ó yẹ kó o gbàdúrà torí pé ohun tí Ísírẹ́lì ṣe ò ní pé wọ́n ké pe Olúwa àti abáka ní èdè mìíràn ó ní àwọn ará Mídíánì sì pọ́n àwọn ọmọ Ísírẹ́lì lójú wọ́n sọ wọ́n di òtòṣì àti aláìní ogun ogun adígbàjà yìí ogun tí sọ̀yàn di òtòṣì tí sọ̀yàn di aláìní ni nítorí wípé nígbà tí èèyàn bá rò pé òun kó jọ bógun adígbàjà ni ìbá ti dé ó lè túká ṣe rí bí ogun adigbajani tó bá ń ja ìdílé fún àpẹẹrẹ ó lè jẹ́ pé tí wọ́n bá ti di ọjọ́ orí kan ni àìsàn yìí máa ń bẹ̀rẹ̀ ó lè jẹ́ pé tí wọ́n bá ti di ọjọ́ orí kan ní pàtó ni ikú máa ń pa wọ́n ó lè jẹ́ wípé nígbà táwọn bá dé ìkórìtà àti ní ìyàgbéyàwó ni wọ́n máa ní ìṣòro nínú ìdílé bẹ́ẹ̀ ogun adigbajani ni ó lè jẹ́ pé ìkórìtà ìbímọ lógun yìí ti máa ń dìde sí olúkúlùkù wọn tó jẹ́ pé bóyá ńgbà tí wọ́n bá ń kàwé tí wọ́n bá ń ṣe kì í sí wàhálà ṣùgbọ́n tí wọ́n bá dé ìkórìta pé wọ́n lọ́kọ kí wọ́n ó bímọ bóyá ńlógún yẹn máa ń yọjú sí olúkúlùkù wọn ogun adigbajani náà ni tó bá sì jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan ni ó lè jẹ́ pé bóyá àìsàn ọdọọdún ni bóyá àìsàn oṣooṣù ni bòbóbìnrin kan pàdé lọ́dún tó pẹ́ díẹ̀ oṣooṣù ni máa gbẹ̀jẹ̀ n ò sì máa ti ń gba ẹ̀jẹ̀ rẹ̀ ogun bóṣùdénú ogun adigbajani ni. ni ẹlòmíì wà tó jẹ́ pé ìṣòro yẹn ó lákòókò tí máa wá gbogbo irú nǹkan báwọn yìí là ń pè ní ogun adígbàjáni irú ogun bẹ́ẹ̀ la fẹ́ gbé ogun tì nínú àdúrà lónìí gbogbo ogun tó ń dígbàjà ọ́ bóyá nígbà tó o bá dé ìkórìtà àṣeyọrí ni bóyá nígbà tó o bá kó tó yẹn dé ni máa ń túká ni bóyá ogun kan ló tiẹ̀ jẹ́ ogun adígbàjáni tó jẹ́ pé ogun ìdílé ni tó jẹ́ pé Ah, olúkúlùkù tí wọ́n bá ti dé ọjọ́ orí yẹn tàbí ìkórìtà yẹn lògùn yẹn máa ń yọjú irú ogun bẹ́ẹ̀ lónìí lórúkọ jésù ọba àwọn ọba yóò sọ dilẹ̀ ah, ohun tí israẹli ṣe òun náà ni káwa náà ò ṣe o ká ké pe ọlọ́run israẹli ọlọ́run alààyè ohun tó dẹ̀ fi wọ́n lé ogun lọ́wọ́ ẹ má káwa náà ra wọlé torí pé ohun tó fi wọ́n lé ogun lọ́wọ́ tí wọ́n fi di ẹran ìjẹ fún ogun mídíánì àti ogun amẹ́lẹ́kì ò ní pé wọ́n kọ ọlọ́run sílẹ̀ ẹ pé ní àkókò yẹn wọ́n ní onírúurú ohun tí wọ́n mọ́ mú wá fún ọlọ́run nínú ìdá mẹ́wàá ni ọrẹ àtinúwá ni oríṣiríṣi bẹ́ẹ̀ onírúurú wọ́n rò pé eléyìí ti pọ̀ jù wọ́n bá ń lọ fi òyìnbí wọn bọ òrìṣà báálì àti àwọn òrìṣà mìíràn ọlọ́run á wò pé ọ̀dà tó bá jẹ́ pé àwọn lè fẹ́ fi bọ́ ẹ̀wọ̀n òkùnkùn wa náà wọ́n mọ̀ kó náà ni so ohun tó yẹ kí wọ́n ṣe fún ọlọ́run tí wọn ò ṣe ọ̀tá dẹ̀ wá á dẹ̀ gbà lọ́wọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ lónìí ló jẹ́ pé ohun tó yẹ kó ṣe fọlọ́run tí ò ṣe sátánì ń wọ́ ọ̀nà míì láti gbà lọ́wọ́ rẹ̀ kò ṣeé ṣe àwọn olóyìnbó wọn á ní you can eat your cake and have it kò ṣeé ṣe béèyàn bá ti jẹ́ ọ̀pàdé náà nu béèyàn ò fún ọlọ́run yóò fún sátani o. ẹnìkan ó gbà lọ́wọ́ ẹ̀ ó di dandan àwọn eléyìí wọ́n kọ̀ láti fi fún ọlọ́run sátánì sì ń gbà lọ́wọ́ wọn nígbà ọba ti ṣe làálàá yẹn tí wọn tó yẹ kán ohun tó jẹ́ tọlọ́run tó yẹ kún ó yọ tí wọn ò yọ adòróró mọ́ wọn lọwọ nínú oúnjẹ nínú ẹran ọta ó sì wá á gbogbo làálàá wọn mo gbàdúrà ọta ò ní kórè làálàá rẹ̀ gbogbo ogun tó ń dúró de àkókò ìkórè láti jà ọ́ lórí jésù ọlọ́run yóò fi iná palẹ̀ ogun náà mọ́ ìdílé míì tilẹ̀ wà tó jẹ́ pé ó burú ogun adigbajani yìí á dúró tí wọn ó fi dàgbà ńgbọ́ ọba dọjọ́ alẹ́ lógun yìí máa ń bẹ̀rẹ̀ sọ́pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n lórúkọ jésù ò ní jẹgun gbẹ̀yìn ẹran tọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká di ọlọ́run mú ká jẹ́ olóòótọ́ nínú ìsìn wa sí ọlọ́run ká jẹ́ olóòótọ́ nínú ojúṣe wa sí ọlọ́run ká jẹ́ olóòótọ́ níbi bá kristi rìn ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ lórúkọ jésù a ò ní ṣàṣedànù o àbíbélì sọ pé láti ṣe ó ní àti láti jẹ́ ó ní ẹ̀bùn ọlọ́run ní eléyìí pẹ̀lú ẹ̀bùn rere yìí mo gbàdúrà ọlọ́run yóò fi fún wa tọ́ nítorí àkókò wa a ó sọ dàdúà a ó pe orúkọ jésù a gbàdúà pé olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjáni pé olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjáni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbàdúà wípé ní orúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjá ni olúwa gbà mí olùgbàlà gbà mí gbogbo ogun adígbàjá ni ẹ̀gbin náà ní orúkọ jésù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbàdúrà bí olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjá ni ní orúkọ jésù olúwa gbà mí bíbélì wípé wọ́n ké pe ọlọ́run fún àánú pé olúwa fàánú gbà mí lọ́wọ́ ogun adígbàjáni bọ́yá ìsàn ọdọọdún ni bọ́yá ọdún mẹ́ta mẹ́ta ní wá ni á pé olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjáni bọ́yá gbà tí wọ́n bá kówó jọ pé o fẹ́ ṣe rere bọ́yá gbà yẹn lógun yẹn dé ó gbàdúrà olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjá ni ogun yẹn kì í jáàyàn lójoojúmọ́ ṣùgbọ́n tó bá ti dé báyìí ó ń tọ̀ wọ́n mọ́ lára bí olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjá ni àwọn ogun amẹ́lẹ́kì àwọn ogun àwọn ogun mídíánì àwọn ogun ìdílé gbogbo bí olúwa gbà mí lọ́wọ́ ogun bẹ́ẹ̀ ní orúkọ jésù olúwa gbà mí ní orúkọ jésù lọ́wọ́ ogun adígbàjá ni olúwa gbà mí ní orúkọ jésù olúwa gbà mí bóyá àìsàn ni tó ti ní àkókò tí í wá ogun adigbajani náà ni bóyá ọdọọdún láìsàn yẹn bóyá ọdún mẹ́ta mẹ́ta ni bóyá ọjọ́ orí kan láìsàn yẹn máa ń bẹ̀rẹ̀ nínú ìdílé tiyín wọ́n pe orúkọ jésù gbàdúrà ogun adigbajani ni olúwa gbà mí lọ́wọ́ ogun adigbajani olúwa àmì ní orúkọ jésù ìdílé mi ò ti lọ́jọ́ orí tí wọn kì í dé bí wọn bá ti fẹ́ di ọjọ́ orí yẹn ogun akénilẹ́mí kúrú yóò sì dìde ogun adígbàjani ni pé ní orúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjani ní orúkọ jésù olúwa àmì lọ́wọ́ ogun adígbàjani olúwa gbà mí lọ́wọ́ ogun tó ń dìgbà ajá ayé mi ogun mídíánì kì í jà wọ́n lójoojúmọ́ kì í jà wọ́n nígbà tí wọ́n bá ń fúrúgbìn kì í jà wọ́n nígbà tí irúgbìn wọn bá ń dàgbà àkókò ìkórè lógun yẹn dé mo fẹ́ kó gbàdúrà ìgbà wo lógun tiẹ̀ máa ń bẹ̀rẹ̀ ìgbà yẹn làìsàn wo yẹn máa ń dé ìgbà yẹn ni ìṣòro yẹn máa ń yọjú mo fẹ́ kó gbàdúrà olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjá ni ogun asọ́nidilẹ̀ ní ogun burúkú ni bí olúwa lọ́wọ́ ogun asọ́nidilẹ̀ olúwa gbà mí lọ́wọ́ ogun tí sọni ẹni ilẹ̀ olúwa gbà mí ogun ọláńlá tó rókè ilẹ̀ ní bọ̀ ni bí olúwa lọ́wọ́ ogun asọ́nidilẹ̀. olúwa gbà mí ó ní nígbà tí ogun mídíánì yẹn nígbà tí ogun amẹ́lẹ́kì yẹn bá dé ó ní a sì sọ Ísírẹ́lì di ẹni ilẹ̀ pátápátá bí olúwa lọ́wọ́ ogun asọnidilẹ̀ olúwa gbà mí ẹlòmíín tó kójọ ń gbọ́ ọba dìrọ̀lẹ́ ayé rẹ̀ àìsàn ní fi wò mo fẹ́ kó o gbàdúrà bí olúwa lọ́wọ́ ogun adígbàjáni yìí olúwa gbà mí ní orúkọ Jésù olúwa àmì lọ́wọ́ ogun adígbàjáni ogun asọ́nidẹ́nilẹ̀ olúwa àmì lọ́wọ́ ogun bẹ́ẹ̀ ní orúkọ jésù olúwa àmì lọ́wọ́ ogun bẹ́ẹ̀ ìwọ náà máa wò ó ó lè jẹ́ pé oṣooṣù ni ẹlòmíì inú ìdílé oṣooṣù nìjà wọn bọ́yọ́sẹ̀ kínní ni wọ́n bá ti bẹ̀rẹ̀ bọ́ búṣù yẹn bá tákòókò yẹn bá ti dé bá ohun tí ò tó jà ni ó dìjà ogun adígbàjáni nínú ẹbí ni mo fẹ́ kó o gbàdúrà bí olúwa ogun adígbàjáni ní gbogbo ẹ̀ka ayé mi olúwa fi iná palẹ̀ ogun yẹn mọ́ lónìí ní orúkọ jésù olúwa fi iná palẹ̀ ogun yẹn mọ́ gbogbo ogun adígbàjáni olúwa gbà mí ogun tí pọ́nni lójú ni gbogbo ogun tó lóun ó dá mi padà sẹ́yìn gbogbo ogun tó lóun ó dá mi padà sínú wàhálà olúwa fi palẹ̀ ogun bẹ́ẹ̀ mọ́ ogun bíi ogun amélékè yẹn ogun yẹn ó fẹ́ dá Ísírẹ́lì padà sínú ìgbèkùn ogun asọ́nimúni ogun bíi ogun asọ́nimúni pé olúwa gbà mí lọ́wọ́ ogun asọ́nidilẹ̀ olúwa gbà mí ní orúkọ Jésù bíbélì wípé ogun yẹn sọ wọ́n di òtòṣì àti aláìní a ẹlòmíín tó yẹ kó fi ṣe rere ìṣòro ní fi rán nígbà tí ogun yẹn bá dìde a ah, mo fẹ́ kó gbàdúrà pé ní orúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ ogun asọnidẹnilẹ̀ ogun tí sọ ní di òtòṣì àti aláìní olúwa ami mí lọ́wọ́ ogun náà ní orúkọ jésù olúwa ami eni ẹni tó jẹ́ pé ń gbọ́ oríta ìsàn tí ò nídìí bẹ̀rẹ̀ ogun adígbàjáni ni ogun tó jẹ́ pé nígbà tó fẹ̀yìntì tó yẹ kó máa gbádùn ìfẹ̀yìntì rẹ̀ nígbà náà ló bẹ̀rẹ̀ sí í náwó lórí ìlera lórí wàhálà tí ń yọjú mo fẹ́ kó o gbàdúrà ogun asọ́nidilẹ̀ ni ogun asọ́nidilẹ̀ ni ogun adígbàjáni ni pé olúwa lọ́wọ́ ogun bẹ́ẹ̀ olúwa gbà mí ní orúkọ jésù olúwa gbà mí ní orúkọ jésù olúwa gbà mí ó ní ogun yẹn ni wọ́n lára á pé olúwa gbà mí lọ́wọ́ ogun aninilára yìí ogun adígbàjáni ogun aninilára ni ìwọ náà mọ wo ìbá àṣẹ àìsàn ni ìbá àṣẹ nǹkan ló fi ń báyàn jà láti gbàdégbà ni ìbá àṣẹ àìníkan ni tàbí èkejì aninilára ni bí olúwa lọ́wọ́ ogun adígbàjà ni lọ́wọ́ ogun aninilára olúwa gbà mí ní orúkọ jésù olúwa gbà mí ní orúkọ jésù olúwa gbà ní orúkọ jésù lọ́wọ́ ogun ìrandéran ogun adígbàjà ni olúwa gbà mí wọn náà mọ wò nígbà tá a ń sọ nípa ìtàn àwọn abíyáni wọn náà bá abrahamu tán ó mo fẹ́ kó gbàdúrà àwọn wo ní ń jà wọn náà lógun sí si ogun ìbátan tàbí ogun àrìnàkò ogun wo ni ogun tó ń dìgbà já ọ bí olúwa lọ́wọ́ ogun adígbàjà ni olúwa fàánú gbà mí ní orúkọ jésù àmì lọ́wọ́ ogun adígbàjáni ẹ̀mí mímọ́ gbà mí lọ́wọ́ ogun adígbàjáni olúwa àmì lọ́wọ́ ogun adígbàjáni olúwa àmì ní orúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjáni olúwa àmì ní orúkọ jésù ẹlòmíì bọ́ bá ti fẹ́ di ọjọ́ orí yẹn akoko ẹ̀rú ó ti máa bà a ní à bọ̀dà lágbájá ń gbòdojú ọjọ́ orí yẹn ní nǹkan báyìí ṣẹlẹ̀ àǹtí tàmọ̀dò nígbà tó dọ́jọ́ orí yẹn ogun gbàjáni ni mo fẹ́ kí wọn náà gbàdúrà bí olúwa ogun adígbàjáni olúwa gbà mí àìsàn ni àìníkan ni nǹkan kan ló máa ń di gbogbo àkókò bí olúwa gbà mí lọ́wọ́ ogun bẹ́ẹ̀ ní orúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjá ni ní orúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjá ni ẹ̀mí mímọ́ gbà mí bẹ̀rẹ̀ sí máa gbàdúrà bí olúwa gbogbo ogun tó lòun ó dá mi padà sínú ìgbèkùn ogun bí ogun amẹ́lẹ́kì olúwa ogun bẹ́ẹ̀ ó yá mi iná alẹ̀ wọn mọ́ ogun atẹ̀yìnjá ni olúwa fi iná alẹ̀ wọn mọ́ ogun tó ń sọ ìjáfara ẹni ogun asọ́nimúni bí olú ogun bẹ́ẹ̀ olúwa fi iná alẹ̀ wọn mọ́ ní orúkọ Jésù olúwa ò iná ọlọ́run ló yá alẹ̀ wọn mọ́ mo fẹ́ kó gbàdúrà bí olúwa gbà mí ní orúkọ Jésù olúwa gbà mí nígbà tó gun bálákì tí ò lè borí Ísírẹ́lì ẹ mọgbọ́n tí wọ́n dá ni wọ́n de àwọn obìnrin mídíánì wà lára àwọn obìnrin tí wọ́n dẹ sáà tó gbé wọn kọlu ọlọ́run mo fẹ́ kó gbàdúrà bí olúwa gbà mí lọ́wọ́ ogun asọ́nimọ́ olùgbàlà gbà mí ogun tí fẹsẹ̀ bá ní kanlẹ̀ olúwa gbà mí lọ́wọ́ ogun bẹ́ẹ̀ ní orúkọ jésù ogun adigbàjà iná nínú ayé mi. ó yá iná nínú ayé mi bí olúwa gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo ègún tó gbé ogun yìí ró ó yá mo àwọn jẹ́ lórúkọ jésù bẹ̀rẹ̀ sí gbàdúrà gbogbo májẹ̀mú òkùnkùn a tó mú kógun ó máa dígbà májẹ̀mú bẹ́ẹ̀ mo bàjẹ́ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn mo bà májẹ̀mú yẹn jẹ́ gbogbo májẹ̀mú. tó jẹ́ kógun ọmọ dígbàjàmí lórúkọ jésù mo bà májẹ̀mú yẹn jẹ́ lónìí bí olúwa gbogbo májẹ̀mú tó jẹ́ kógun ọmọ dígbàjàmí olúwa yẹn jẹ́ bí olúwa gbogbo ègún tó jẹ́ kógun ọmọ dígbàjà ayé mi olúwa mo pa ègún yẹn run ní orúkọ jésù ègún ìdílé ni ègún ìran ni mo fẹ́ kó gbàdúrà gbogbo ègún tó mú kógun ọmọ dígbàjà ayé rẹ̀ bí olúwa mo ẹ̀mú náà jẹ́ ní orúkọ jésù nípa ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ ní Calvary gbogbo májẹ̀mọ́ gbogbo ègọ́ tó mú kógun ọmọ dígbàjà ayé mi àá lórúkọ jésù mo amájẹ̀mọ́ àti ègún náà jẹ́ mo àwọn nu nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn bí olúwa èsì òkùnkùn tí wọ́n ń béèrè lórí ayé mi mo fi ẹ̀jẹ̀ jésù san gbogbo gbèsè náà a kọ́ wípé a ti rà wá ní iye kan a ti rà wá ní iye kan ẹni ìràpadà ni wá nínú Jésù Olúwa pé nítorí náà gbogbo ohun tí òkùnkùn dúró lé lórí mo bàjẹ́ ní orúkọ bí Olúwa gbà mí lọ́wọ́ ogun adígbàjáni ogun asọnidẹni ilẹ̀ ogun tí múni di ẹni ilẹ̀ ni bí Olúwa gbà mí lọ́wọ́ ogun náà ogun tí sọ ní di aláìní àti òtòṣì torí ohun tó ń tọ̀ ń ti kó jọ nígbà tí ogun adígbàjáni bá dé àá gbogbo ẹ̀ ní máa ń fi olúwa gbà mí ogun adígbàjáni ní gbogbo ẹ̀ka ayé mi ó yẹ iná dànù gbogbo ogun adígbàjáni nínú ayé mi ó yá iná ọlọ́run palẹ̀ wọn mọ́ ogun adígbàjáni nínú ayé mi iná ọlọ́run ó yá palẹ̀ ogun yẹn mọ́ ní orúkọ jésù anasun ogun náà tìpilẹ̀ tìpilẹ̀ gbogbo ogun adígbàjáni tó ń yọ ayé mi lẹ́nu gbogbo ogun adígbàjáni tó ń fi làálàá mi ṣòfò gbogbo ogun adígbàjáni di orúkọ Jésù ẹgbì iná dànù bí olúwa ogun bọ́dún dé ọ̀yá iná ọlọ́run jó wọn rán ogun bọ́dún ọdọọdún lógun yẹn wá bọ́ bá ti di oṣù kínní àbí kejì tó gún yẹn wá òǹgẹ́ ó ti mọ retí ẹ̀ á pé olúwa lọ́wọ́ ogun bọ́dúndé olúwa gbà mí ní orúkọ jésù olúwa àmín ní orúkọ jésù olúwa ẹlòmíà ní àbọ̀bá ti di inú oṣù kẹsàn-án báyìí bí ṣe ń ṣẹlẹ̀ nù ogun bọ́dúndé ẹlòmíì february ń tiẹ̀ ẹlòmíì march ni a ní ẹ̀ràn tí wípé march five lọ́dún tó lọ òní ti bí yẹn bẹ̀rẹ̀ eléyìí march ten ni a pé olúwa gbà mí lọ́wọ́ ogun bọ́dúndé olọ́wọ́ ogun tó ń gbà sí ayé mi a olúwa gbà mí ìwọ ló tó mi gbà olúwa gbà mí mo dé ìwọ ló tó mi gbà olúwa gbà mí mo dé ìwọ ló tó mi gbà olúwa mo dé ìwọ ló tó mi gbà olúwa gbà mi mòde á ìwọ ló tó mi gbà olúwa gbà mí ìwọ ló tó mi gbà olúwa gbà mí mòde fún ọlọ́run olúwa ìwọ ló tó mi gbà olúwa gbà mí lọ́wọ́ ogun bọ́dúndé lọ́wọ́ ogun adigbàjáni olúwa gbà mí ogun yẹn kì í wá lójoojúmọ́ ń bọ̀ ọba dé báyìí eh, kì í ṣe bó ṣe bóńtọ̀ ni ó ṣe fi ilẹ̀ o àbí ogun mídìkì yìí ogun ogun tó parapọ̀ ni bí olúwa gbogbo ogun tó parapọ̀ láti sọ mí dẹni ilẹ̀ a ogun yẹn lónìí olúwa fi iná palẹ̀ rẹ̀ mọ́ ogun tó parapọ̀ láti sọ mí dẹni ilẹ̀ a iná ọlọ́run ó yẹ palẹ̀ ogun yẹn mọ́ gbogbo ogun tó parapọ̀ láti sọ mí dẹni ọlọ́run o. Oya, bí ogun yẹn ràn gbogbo ogun tó parapọ̀ láti sọ mí di ẹni ilẹ̀ ogun yẹn lónìí kó ṣègbè dànù gbogbo ogun tó parapọ̀ láti sọ mí di ẹni ilẹ̀ ó yá iná ní orúkọ Jésù ogun tó parapọ̀ láti sọ mí di ẹni iná ní orúkọ Jésù gbogbo ogun tó parapọ̀ láti sọ mí di ẹni ilẹ̀ ó yá iná ní orúkọ Jésù gbogbo ogun tó parapọ̀ láti sọ mí di ẹni ilẹ̀ ó yá iná ní orúkọ Jésù gbogbo ogun tó parapọ̀ láti sọ mí di ẹni ààrẹ ní orúkọ Jésù gbogbo ogun tó parapọ̀ láti sọ mí di ẹni ilẹ̀ ó yá iná ní orúkọ Jésù mo fẹ́ kó gbàdúrà kí ló fẹ́ kí Ọlọ́run ó ṣe mo fẹ́ kó béèrè lọ́wọ́ Ọlọ́run ní pàtó pé Olúwa àìní ayé mi nìyí olúwa bá àìní náà pàdé bí ó bá mi padà sínú ìgbèkùn gbogbo ogun bẹ́ẹ̀ àwọn agbára tí túná ogun dá iná ọlọ́run ó yá jó wọn ràn pé gbogbo agbára bẹ́ẹ̀ kó dòkú ní orúkọ jésù àá olúwa gbogbo ipá bẹ́ẹ̀ gbogbo agbára bẹ́ẹ̀ olúwa gbogbo agbára bẹ́ẹ̀ kó gbiná ó yá bẹ̀rẹ̀ sí gbà fún ọkùnrin ọlọ́run olórí ọ̀fẹ́ láti jẹ́ olótìtọ́ sí ọ orí ọ̀fẹ́ láti bá ọ rìn olúwa fi fún mi oore ọ̀fẹ́ láti bá ọrìn olúwa olúwa fi fún mi oore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀ olúwa fi fún mi bí olúwa láti ṣe ìfẹ́ rẹ̀ olúwa fi rọ̀ mí lọ́rùn láti ṣe ìfẹ́ fi rọ̀ mí lọ́rùn àìṣe ìfi ọlọ́run bí ìgbà tí èèyàn ń ṣílẹ̀kùn ayé ẹ̀ fógun ni àìṣe ìfi ọlọ́run bí ìgbà tí èèyàn ń kọ lẹ́tà sí wàhálà ni bí olúwa oore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀ oore ọ̀fẹ́ ìgbọràn olúwa ẹ fi fún mi ẹlòmíì tọlọ́run ní fi sígbẹ̀yìn gbẹ̀yìn báyìí ẹ̀ bá dán dí àkọ́kọ́ nínú ayé rẹ̀ bí bí olúwa orí ọ̀fẹ́ láti fi sí ọ láti fi ọ ṣe àkọ́kọ́ nínú ayé mi olúwa ẹ fi fún mi orí ọ̀fẹ́ láti fi ọ ṣe àkọ́kọ́ nínú ohun gbogbo olúwa ẹ fún mi bó o bá fi ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ayé rẹ ọlọ́run yóò gbé ọ níjà kọjá bó o ṣe lérò bí orí ṣe àkọ́kọ́ nínú ayé mi olúwa fi fún mi ní ìparí lónìí béèrè ohun tó fẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó ń dáhùn àdúrà ni akọ́pẹ́ ọlọ́run tó ń dáhùn àdúrà ọ̀dọ̀ rẹ ni gbogbo ènìyàn ń bọ̀ mo fẹ́ kó o béèrè lọ́wọ́ ọlọ́run olúwa ìní mi nìyí olúwa bá náà pàdé ògo ni fún orúkọ olúwa olúwa wa àmín jésù olúwa wa àmín ọlọ́run ayérayé agbé yín ga àṣeyín lọ́ba nítorí pé ò yí padà lórúkọ jésù olúwa ọpẹ́ wa mo gbàdúrà lónìí lọ́wọ́ ogun asọ́nimú lórúkọ jésù gbogbo tó ló sọ ní ẹni ilẹ̀ gbogbo ogun adígbàjáni lórúkọ jésù mo ní kó gbé iná dànù mo ní gbogbo ogun aninilára gbogbo ogun tó lòun ó dá padà sẹ́yìn nínú ìrìn àjò ìgbàgbọ́ gbogbo ogun tó lòun ó fọ̀ sẹ́yìn nípa tara nípa tẹ̀mí gbogbo ogun tó lò ìnáwó gbogbo ogun bẹ́ẹ̀ lónìí lórúkọ jésù mo ní kó bí iná e dànù ohun tó ti béèrè lọ́wọ́ ọlọ́run lónìí àánú ọlọ́run kò fi lé ọ lọ́wọ́ lórúkọ jésù kọ́nà rẹ ọ̀là kọ́rọ̀ rẹ ó dayọ̀ ìbéèrè rẹ lórúkọ jésù kò di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́ bó ṣe ń jáde lọ lónìí ọba àwọn ọba kọ jésù òde dẹ́kun o mo gbàdúrà lórúkọ jésù gbogbo ogun atẹ̀yìndá ni ogun asọ́nimú ogun bíi ogun amẹ́lẹ́kì gbogbo lórúkọ jésù kò gbiná dànù mo ní gbogbo ogun tó lóun ó dá ọ padà sínú ìgbèkùn gbogbo ogun tó lóun ó dá ọ padà sẹ́yìn ogun bẹ́ẹ̀ lónìí tegbòtegbò agbára ọlọ́run kò wú kojú àṣẹ́gun lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ti wí pé ìpọ́njú kì yóò dìde lẹ́ẹ̀kejì agbára tó ń túná ogun dá lórí rẹ kò gbiná dànù kò ráàánú gbà kọ́rọ̀ rẹ ó dayọ̀ ògo ni fún orúkọ olúwa jésù olúwa wa àmín jésù olùmí àtọ̀yìn ara mo kí wa àkó àdúrà lórúkọ jésù yóò dára fún wa tọ́ àwọn ìfilọ̀ wa kò pọ̀ lọ títí òun náà ni mission program wa eléyìí tí a ti ń sọ̀rọ̀ lórí rẹ̀ oṣù tó ń bọ̀ yìí náà ni o ó dé tán ọlọ́run yóò fi ààyè gbà wá ní orúkọ jésù lọ́wọ́ bẹ́ẹ̀ ohun tá a máa ń ṣe òun náà ni wípé láti fún àwọn ènìyàn ní ìwòsàn ọ̀fẹ́ àti láti wàásù ìrere jésù olùgbàlà àti láti fún àwọn ènìyàn ní àwọn òní bí aṣọ bí bàtà láti tù wọ́n nínú àti láti mú wọn lọ́kànlé nínú àjọ ìrìn àjò ìgbàgbọ́ àti láti tu àwọn opó nínú eléyìí ni àwọn nǹkan tí a máa ń ṣe ní àkókò yẹn tí a bá rí àwọn fídíò wa náà a lè fi ránṣẹ́ sí wa tí a bá dẹ̀ fẹ́ mọ̀ sí nípa ètò yìí a lè kàn sí wa pẹ̀lú láti mọ̀ bí a ṣe lè lọ́wọ́ nínú wọn tọ́ lórúkọ Jésù a ò ní di aláìní àwọn opó Ọlọ́run yóò tù wá nínú àwa tá a kì í ṣe opó lórúkọ Jésù a ò ní dopó òjijì lórúkọ Jésù Ọlọ́run yóò máa bá ìná àní tiwa náà a máa bá pàdé ní orúkọ Jésù àtọ̀ níbi tí a máa fi àdàgbà ètò náà rọ̀ sí lónìí nìyí títí tí a máa pàdé ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ fún ti olóyìnbó orúkọ tèmi náà ni Paul Akínpẹ̀lú láti iṣẹ́ ìránṣẹ́ Kingdom Life Apostolic Chapel ní Birmingham tọ́ àkó àtìlẹ́yìn wa lórúkọ Jésù yóò dára fún wa títí táwọn máa pàdé nígbà náà ó dìgbà kan náà